bá ẹ kíyè sára mo bẹ̀rù ẹ ò rí bódò mi bá rèé. Yorùbá ẹ kíyè sára mo bẹ̀rù ẹ ò rí bódò mi bá rèé. Yorùbá ẹ kíyè sára mo bẹ̀ ẹ ò rí bódò mi bá rèé lọ. Yorùbá ẹ kíyè sára mo bẹ̀ ẹ ò rí onígbà rere. ẹni tó balẹ̀ tí ó gbóhùn tí ẹ̀mí ń sọ òun yorùbá àkókò tí tó ẹ̀ta kiri. yorùbá ẹbí sára ọbẹ̀ o ẹ ò ní odò nígbà rere sọ́sọ́ fúnra ó já síná agbó fúnra kò lóyin ọ̀bọ òfúnra kò dènìyàn yorùbá ìfúnra màdógún àgbà o. yorùbá ẹ kí ìsanra mo bẹ̀ ọ́ ẹ ò bí odò gbígbà rere. gẹ́ngẹ́ báyìí ní síwájú ijó àgbọ̀nsalẹ̀ lónìí ọ̀wù ọ̀wù ọmọlúkà mo tún dé láti forí ewì kìlọ̀ ìwà fọ́mọ aráyé ọmọ òkòrókòró lógun sá ọmọ arógun má sá ọmọ arógun má sojo ọmọ ọlọ́kà òkúta rìgìdì gbógun jà yorùbá bọ̀ wọ́n ní bí ò nídìí obìnrin èjẹ́kúmólú fèrè dírẹ̀ tẹ́ ẹ fi ń kọ́ mi lákọlákọ ẹ súnmọ́ bí ẹ wá gbóhùn lẹ́nu mi ọmọ ọlọ́kà àfọwọ́ ìdènà ọmọ bí ọ̀rẹ́. Yorùbá ẹ̀yà ńlá kan tọ́lọ́run dá lọ́nà ọ̀tọ̀ tó sì fi ohun gbogbo kẹ́ ilẹ̀ Yorùbá gangan nílẹ̀ tó ń sàn fún wàrà àtọyìn ẹ̀rí ń bẹ wà láyì tó bá jẹ́ tọgbọ́n àtayọ kétékété gbogbo àgbáńlá ayé ló ń wárìrì fún ẹ̀yà yorùbá amẹ́ríkà canada brazil europe àti asia gbogbo wọn pátá ló ń mọrírì àwọn ọmọ oòdùà. bóyá lẹ mọ̀ pé orílẹ̀-èdè ńlá ni yorùbá káwọn òyìnbó amúnisìn ó tó dé orílẹ̀-èdè tó ní ìjọba lábẹ́ àṣẹ aláàfin ọ̀yọ́ ṣùgbọ́n nípa èké àti ìkà wọ́n fi ipá sowọ́pọ̀ ní ọdún 1914 ọdún ìyà ọdún ẹkún ọdún òṣè ládùlùgáàdì tó bá kúre ò ní súre àwọn ọmọ Yorùbá ń lọ sórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì láti kẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ àwọn bíi Ọláyínká Abatmakọ́lé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Ládòkè Akíntọ́lá Rẹ̀mí Fáníkáyọ̀dé Fúnmiláyọ̀ Kútì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibẹ̀ làṣírí ọpọlọ pípé tọ́lọ́run fi kẹ́ ìran Yorùbá ti tú sáwọn òyìnbó amúnisìn lọ́wọ́ láti ìgbà yìí ni wọ́n ti pinnu pé ìran Yorùbá ò gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ wọn láéláé kódà òmìnira tí wọ́n fún wa lórí irọ́ ni gbogbo ẹ̀ ó yé mi wàláì ṣùgbọ́n ṣá o Yorùbá ẹ sọjí o. rẹ̀ ní ilé ayé ìrìnsókè ìrìnsódò ọmọ ènìyàn ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òru kò wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó ṣe o òtítọ́ ní gbé ní ìgbà kìí gbé ní òtítọ́ ní gbé ní ìgbà kìí gbé ní o. òtítọ́ ní gbé ní ìgbà kìí gbé ní. òtítọ́ ní gbé ní ìgbà kìí gbé ní. òtítọ́ ní gbé ní ìgbà kìí gbé ní. òtítọ́ ní gbé ní ìgbà kìí gbé ní o. òtítọ́ ní ìṣẹ́jú kan péré òtítọ́ yóò bá òtítọ́ ní pé ní ìkà kì í pè ní. òtítọ́ ní pé ní ìkà kì í pè ní. òtítọ́ ní pé ní ìkà kì í ní. òtítọ́ ní pé ní ìkà kì í ní. òtítọ́ ní pé ní ìkà kì í ní. òtítọ́ ní pé ní. lè di dandan ni. wọ́n mọ̀ sí bùbá kórè wọ̀lú o. orí ló yẹ. ẹ̀tàlí ẹ̀tàlẹ̀ pẹ̀lú pọ̀pọ̀n balẹ̀. orí ló yẹ. ẹ̀kọ́lé ẹ̀ralẹ̀ pẹ̀lú ìdẹ́lọ́rùn. orí ló yẹ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 ẹ má bínú sí wa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pápátá níbikíbi tí ẹ ti ń wọ Ọmọlúkà Gray TV ẹ̀ ní bínú torí pé kí ni kí ni yẹn ló ṣe ọwọ́ gẹ́gẹ́ bákan ẹ jẹ́ kí n fàsìkò yìí kí n máa kí gbogbo yín pápátá pé ẹ kú bó ṣe ń lọ ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà Gray TV káàkiri àgbà ńlá ayé mo kí gbogbo yín pápátá mo kọ́mọdé mo kágbà mo kọ́kùnrin mo kóbìnrin mo kónílé mo kálejò mo kẹ́yìn tẹ́ fẹ́ tọkàntọkàn mo dẹ̀ kẹ́yìn tẹ́ ẹ̀ fẹ́ mi tó jẹ́ pẹ̀lú lásán lẹ fífẹ́ mi mo kí ẹ̀yin tó jẹ́ pé ojú lásán náà ni gbogbo yín ni mo kí gbogbo yín lẹ nípa tẹ́ ẹ̀ ń kó kò sí kankan nú yín tá a lè yọ sọnù gbogbo yín ni mo kí òun ló dín bá fún un tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí ọmọ adéyẹmọ sọ̀rọ̀ mo bẹ̀rẹ̀ sí ní gba oríṣiríṣi ìpè different kinds of call ẹ ọmọlúkà báwo ló ṣe yẹ kó ní báyìí kìnnìkan àwo <laughs> ẹ̀yin ọmọ yorùbá ẹ fọkàn yín balẹ̀ màá tú àwọn ọ̀rọ̀ tí yóò bá yé wa màá tú fún wa ṣe rí òyìnbó ní nobody is island of knowledge à ń kẹ́kọ̀ọ́ sí lójoojúmọ́ ni ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ láàrin Socrates àtọ̀rúnmìlà Socrates sọ pé you must seek for knowledge and hold on to it and never let it go ṣùgbọ́n Ọ̀rúnmìlà ni kò sí kan tó ń jẹ́ bẹ́ẹ̀ ó ní ọgbọ́n ọdún ní wèrè ẹ̀mí that is to tell you pé ní ojoojúmọ́ lèèyàn ń wá ọgbọ́n fún ọgbọ́n ọgbọ́n tó lò lọ́dún tó kọjá ọdún tó bọ̀ àwèrè ni ọdún tó kọjá lọ́dún tó lọ láwọn ọdún kan sẹ́yìn téèyàn bá fẹ́ fi ìwé ránṣẹ́ sí àwọn tó wà níbi tó jìnnà wàá lọ kọ ìwé bàbá mi ọ̀wọ́n ayọ̀ àti àlàáfíà ni mo fi kọ ìwé mi yìí sí ọ ṣé àlàáfíà ni ẹ wà gẹ́gẹ́ bí mo ti wà níhìn-ín tó bá rí bẹ́ẹ̀ dosọlọjì ẹ̀yin tó yé ó ti yé yín tó bá rí bẹ́ẹ̀ dosọlọjì pàtàkì ọ̀rọ̀ mi sí yín ni wípé ẹ má ṣe gbàgbé owó ilé ìwé mi tí ẹ sọ wípé ẹ máa san tí iye rẹ̀ jẹ́ ẹgbẹ̀rún kan àti àbọ̀ náírà. parí ọ̀rọ̀ mi ni wípé mo dúpẹ́ lọ́wọ́ yín èmi ni ti yín ní tòótọ́ ọmọlúkà màá wá ká lẹ́tà yẹn màá wá jù sínú ẹ̀mílòpù màá wá mú lọ síbi tó ti ń fi lẹ́tà ránṣẹ́ tóyìnbó ń pè ní post office màá wá ra stamp màá lẹ̀ mọ́ màá gbé síbẹ̀ lẹ́tà lọ ọgbọ́n ọdún kan nìyẹn àwọn kan ló gbé ọgbọ́n yẹn wá lọ́dún náà lọ́hùn-ún pé ẹni tó bá fẹ́ fi ìwé ránṣẹ́ tó bá fẹ́ bá ẹnì kejì ẹ̀ sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa dọ́gbọ́n ẹ̀bí eléyìí ọgbọ́n ọdún náà ni ṣùgbọ́n so possible lẹ́nìí kó kọ̀wé tán kó ló fẹ́ máa lọ post post office fẹ́ rọ post ìwé láyé email <laughs> láyé fax láyé phone láyé short messages láyé whatsapp láyé láyé mẹsẹjà láyé yahoo mẹsẹjà ojú ti là ọgbọ́n ọdún ní wèrè ẹ̀mí ni a máa kẹ́kọ̀ọ́ sí lójoojúmọ́ ni gbogbo ínsídẹ̀ǹtì tó ń ṣẹlẹ̀ nínú ìrìn àjò yìí ẹ̀kọ́ la fi ń kọ́ torí pé kí ni àjárí àgbárí àmọ́ bó ṣe ń lọ we have to keep on learning on daily basis tá a bá fẹ́ ṣàṣeyege tá a fẹ́ ṣàṣeyọrí nínú ìjàngbara tá a gbé dání lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin olóríire ọmọ yorùbá sunday ọmọdé ẹ mọ kí yín gbogbo yín ẹ ti rí ọ̀pọ̀lọpọ̀ fídíò wò ìyẹn gangan ni mo fẹ́ máa bá yín sọ̀rọ̀ lé lórí. àwọn àmọ̀ràn tó yẹ kí n gba olóyè sunday ọmọdé yẹn mọ àájọ sọ yẹn lábẹ́lé ni ìwọ̀nba ti bá lè sọ ní gbangba màá jẹ́ káwọn náà mọ̀ ṣùgbọ́n màá sọ ti yín fún yín ẹ̀yin dẹ́ ń pè gbogbo ẹ̀yin tẹ́ wà pẹ̀lú mi ẹ máa mi rí kọ́mẹ̀ntì yẹn jẹ́ kí n máa wo kọ́mẹ̀ntì yín ẹ máa bá mi sẹ́ndì kọ́mẹ̀ntì yín sílé ẹ máa bó tiẹ̀ jẹ́ wípé ìbùkún ni fún orílẹ̀-èdè yorùbá nìkan lẹ̀ ń kọ́ ẹ máa kọ́ jáde jẹ́ kó máa jáde fún mi kí n máa fojú mi rí pé ẹ̀ ń kọ́ pé ìbùkún ni fún orílẹ̀ yorùbá ẹ̀yin tèmi ní tiktok ó dàbẹ́ ni pé ẹ délé ní tìbínú tìbínú ni gbogbo ìfun e yín ṣe jàre ẹ̀yin tẹ́ bá mi tẹ́tẹ́ láìkì ẹ̀yẹn kò ní bàjẹ́ fún yín ó yá gbé mi wọ two thousand like ní kíákíá ẹ gbé mi wọ two thousand like ẹ bá mi pín ẹ̀yin tẹ́ ń wò mí ní YouTube kò ní bàjẹ́ fún yín ojú Ayọ̀délé God bless you you are welcome let's go straight to the point of today ọmọdé yẹn mọ jáde ó sọ̀rọ̀ àwọn kan ni wọ́n gbéra láti lọ bá olóyè Sunday ọmọ Adéyẹmọ lórílẹ̀-èdè Germany wọ́n débẹ̀ wọ́n kí wọ́n yẹ sí. Si ìyẹn nìkan ti kọ́kọ́ fi hàn yín pé Sunday Ìgbòho kì í ṣe ẹni yẹpẹrẹ láwùjọ èèkàn ni ẹni tó ní ohùn ni ẹni tó lẹ́nu ni tóyìnbó pé the voice is a voice of the voiceless kán tó lè gbéra láti bí pé a fẹ́ lọ bá ẹ ti mọ̀ pé ohùn àwọn mẹ̀kúnnù ló jẹ́ wọ́n rí i pé ẹni ẹni tó tọ́ka lọ bá ní iná ṣe lọ bóyá dáadáa ni wọ́n bá lọ tàbódì kejì ìyẹn òun ṣe tiwa láti george náà ẹ gbọ́ àwọn àlàyé lóríṣiríṣi tó mọ adéyẹmọ gbé jáde ó sọ ọ̀tún ó sọ òsì ibi tí mo wá fẹ́ bẹ́nu bà gangan òun ni àwọn tí ọmọ adéyẹmọ mẹ́sàn orúkọ wọn lóríṣiríṣi ipe èèyàn òun ni wọ́n ó dárúkọ bàbá Ọbásanjọ́ ó dárúkọ Délé Mọ̀mọ́dù ó dárúkọ fáníkáyọ̀dé ó dárúkọ arẹ́gbẹ́ pé ó rányàn wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó dárúkọ bàbá pòfẹ́sọ̀ Ṣóyínká ṣé ẹni kiri kan ni mo fẹ́ kí gbogbo yín kọ́kọ́ mọ̀ ní pé ìrìn àjò tá a gbé dání yìí ọ̀nà méjì ló pín sí àkọ́kọ́ nínú ìrìn àjò yìí ni wípé nọmba one nínú ẹ̀ ní pé àwọn èèyàn tó o ti mọ̀ tẹ́lẹ̀ tẹ́ ti jọ jẹ́ ọ̀rẹ́ àkọ́kọ́ ni ẹ̀tọ́ ẹni láti kọ́kọ́ sí wọn ní iyè láti jẹ́ kán mọ̀ yìí pé ohun tó tọ́ ni pé kí ìran Yorùbá kó dá dúró ọ̀pọ̀lọpọ̀ yín bìlíìfù yìí pé bí Sunday Igboho ṣe jáde gbogbo àwọn tó ti jẹ́ bí ọ̀rẹ́ fún gbogbo àwọn tí wọ́n ti mọ̀ ṣe ló yẹ kó lọ bá gbogbo wọn jà ṣe ló yẹ kó gbógun tì wọ́n ṣe ló yẹ kó dà wọ́n nù òótọ́ o tá a bá wò ó ó yẹ kó bínú ó yẹ kó bá wọn jà ó yẹ kó ṣe ṣùgbọ́n á ní ìdí á ní nǹkan tí wọ́n ṣe á ní ìgbésẹ̀ tí wọ́n gbé kó tó lè sọ pé àwọn eléyìí o wọn ò kì í ṣe ọ̀rẹ́ mi wọn ò kì í ṣe ẹni tí mo lè bá rìn èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí n bá fi ara mi sí àyè Sunday ọmọdé yẹn mọ́ kò sáwọn ọ̀rẹ́ mi tí mo ṣe láti bá jà mi ò rẹ́dí àti bá nu wọn jà ṣùgbọ́n ṣá o tí mo gbàgbọ́ nínú ẹ̀ tí mo gbé dání tí wọ́n bá go against ẹ̀ tí wọ́n bá dìde láti da ojú ẹ̀ dé máa kọjú ìjà sí wọn máa bá wọn jà máa bá wọn jà pẹ̀lú agbára ẹ pín programu yìí kó tó di pé wàhálà ọ̀rọ̀ Yorùbá nation ṣẹlẹ̀ gbogbo wa la mọ̀ pé olóṣèlú ni Sunday Ìgbòho olóṣèlú ni kò dẹ̀ fi pamọ́ fún yín pé òun ṣe olóṣèlú ẹ mọ̀ pé Sunday Ìgbòho ò mọ bó ṣe é fọ̀rọ̀ pamọ́ a sọ ẹni tó bá dẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ wọn ò mọ ọ̀rọ̀ ń pa wọn èyí parọ́ a sọ bó bá ṣe rí nítorí kò ní fi pamọ́ wọn ò mọ bó ṣe pa ọ̀rọ̀ mọ́ now kán tó dín pé ọ̀rọ̀ Yorùbá nation dé òun àtàwọn mọ̀mọ́dù délé mọ̀mọ́dù àwọn kádíkáyọ̀dé àwọn gbogbo ó ti mọ gbogbo wọn àwọn bàbá wa ládọjà ó mọ̀ wọ́n wọn ò ń ṣàlejò ara wọn wọ́n jọ mọ́ra. ìyàtọ̀ tó wà láàrin Sunday Ìgbòho àti gbogbo àwọn tá à ń sọ yìí òun ni wípé Sunday Ìgbòho sọ wípé ìyà tó ń jẹ Yorùbá tó àti wípé Yorùbá kò sí tó burú tí Yorùbá bá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ìbéèrè tá a bá wá bí ara wa tàbí tá a máa bí àwọn tá à ń sọ yìí ni wípé tí àwọn náà gbàgbọ́ pé ìyà ń jẹ ọmọ Yorùbá àti pé ó tọ́ kí ìran Yorùbá dúró ẹ má jà tanra wa jẹ Yorùbá àti ilé bára wa jà àti ilé dìde ogun síra wa until tá a bá jẹ́ kọ́rọ̀ kó yéra wa ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ pé ọ̀rọ̀ yé ṣùgbọ́n torí tí wọ́n fẹ́ jẹ wọn ò tí ì fẹ́ sòótọ́ ọ̀tọ̀ nìyẹn pọ́nbélé àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé kò yé wọn wọn ò tí ì mọ̀ wọn ò understand. ẹ má kan Sunday má gbélé mi torí pé Sunday já ìjà Yorùbá nation àwa torí yẹn àwa sọ yìí pé kò yẹ kó bá lágbájá rìn kò yẹ kó bá tàmẹ̀dù rìn rárá o mo máa ń tẹnu mọ́ ọ̀rọ̀ kan mo ní ó yẹ kí àpèjọ ńlá wáyé nílẹ̀ Yorùbá àpéjọ eléyìí tó yìnbó ń pè ní conference ó yẹ kó wáyé nílẹ̀ Yorùbá tí who is who tí gbogbo ẹ̀yà pátá tó wà nílẹ̀ Yorùbá tí wọ́n máa ní representative ń bẹ̀. mo sọ̀rọ̀ yẹn rí mo gbé iṣẹ́ yẹn mo ní bàbá wa ọ̀jájá ẹ̀yin ni kẹ́ ẹ mú iṣẹ́ yìí lọ́kùnkúndùn kẹ́ ẹ ṣe iṣẹ́ yìí gẹ́gẹ́ bí ààyè yín gẹ́gẹ́ bí bàbá gbogbo Yorùbá kò sí kankan nínú àwọn ọmọ Yorùbá lónìí tẹ́ ẹ lè ránṣẹ́ pè ká sọ pé títa ló ń pe òun kò ṣeé ṣe ìdí tí mo fi sọ ni wípé orílẹ̀-èdè la fẹ́ gbà ṣé rírìn àjò dáadé ń bá lọ yìí ọ̀nà méjì ló lè pín sí is either ká jọjọ forí korí ń sèyí ká tó gba orílẹ̀-èdè yẹn tá a bá forí korí tá a dẹ̀ gbọ́rọ̀ síra wa lẹ́nu tá a jọ gbà tá a bá gba orílẹ̀-èdè yẹn tán láàárín ọdún mẹ́ta ọdún mẹ́rin ọdún márùn-ún ìran ọmọ Yorùbá a máa wà níwájú níwájú náà tí máa máa lé wa ìdánilójú wà ọ̀ọ́ká kọ̀ ká má gbọ́ra wa yé ká má understand ara wa ká bára wa jà ká wá lórílẹ̀‐èdè yẹn gbà at last tá a bá gbà tán odindi ogún ọdún ọgbọ̀n ọdún a sì lè máa bára wa jà o ká máa yìnbọn síra wa nílẹ̀ Yorùbá o irú èyí tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Sudan lọ́wọ́lọ́wọ́ àti Somalia wọ́n jìjà òmìnira lóòótọ́ ṣùgbọ́n wọn ò tónú ilé wọn ò bára wọn sọ̀rọ̀ wọn ò ní agreement kó tó di pé wọ́n jìjà òmìnira wọ́n gba òmìnira yẹn tán níṣe ni wọ́n dojú ìjà kọra wọn lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn orílẹ̀-èdè kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n sì yìnbọn síra wọn wọ́n dẹ̀ jọ jìjà wọ́n jọ tiraka láti gbòmìnira ni. irú orílẹ̀-èdè yẹn if care is not taken ó lè parẹ́ kó má sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ mọ́ ká má gbúrò wọn mọ́ wọ́n jàjàjàjà tí wọ́n tún fi di ẹrú ni èmi ò gbàdúrà irú ẹ̀ nílẹ̀ Yorùbá ìdẹ́mi dúró lé lórí ni wípé ọ̀rẹ́ là ń wá pọ̀ ọ̀rẹ́ àìwọ́tàkọ̀tà ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni wípé àwọn tí olóyè pè tó dárúkọ wọ̀nyí ìhà wo ni wọ́n kọ sí òmìnira ọmọ Yorùbá ṣé délé mọ̀mọ́dún gbàgbọ́ nínú pé kí ìran ọmọ yorùbá dá dúró ṣé fẹ́mi fáníkáyọ̀dé ṣó gbàgbọ́ ipò yẹ kí yorùbá dá dúró bàbá wa pọfẹsọ Bánjí Akíntóyè àwọn ń ṣiṣẹ́ takuntakun lójoojúmọ́ ọ̀rẹ́ ni pọfẹsọ Wọlé Ṣóyínká jẹ́ sí wọn ṣé pọfẹsọ Wọlé Ṣóyínká ṣó gbàgbọ́ bó yẹ kí yorùbá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ẹ̀yin tẹ́lẹ̀ tí àgbààgbà fún wa wọ̀nyí tẹ́ ẹ bá gbàgbọ́ yí pé kò tọ́ òun kí Yorùbá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ẹ kọ̀ǹfíìsì àwa ọmọ tẹ́ ẹ kó tẹ́ ẹ bí wọ̀nyí ẹ jẹ́ ká mọ̀ yí pé lóòótọ́ kò tọ́ pé kí Yorùbá dá dúró ẹ sọ ìdí fún wa àwa ti sọ rízì fún yín tó fi yẹ kí Yorùbá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ẹ̀yin ni kẹ́ ẹ fún wa ní ìdí tẹ̀bi lérò pé kò yẹ kí Yorùbá dá ẹ prove ẹ to reasonable doubt ká mọ̀ yí pé lóòótọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ọ̀rọ̀ tó jẹ́ ní òní kò yẹ kí Yorùbá dá dúró. ṣé rí àwa nílì ẹnikẹ́ni ọmọdé yẹn mọ́ ti ó ti sọ̀rọ̀ ó ní láti appreciate wọn èèyàn tó wá béèrè ẹ̀ nínú ibi tó wà tó jẹ́ pé ó dẹ̀ rí i pé wẹ́ẹ́ ìfẹ́ òun náà ní tán fi wá àtẹlẹ́yìn tí ò nífẹ̀ẹ́ àtẹlẹ tó jẹ́ pọkàn mọọmọ lọni ó fẹ́ lọ fi káàsì cruise tó fẹ́ lọ fi kán sáàmọ fóun wá gbogbo wọn pátápátá náà lọmọdé yẹn mo gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ ìgbà mo fẹ́ bẹ̀rẹ̀ ètò mo ṣàṣọ àtẹyìntẹ fẹ́ mi àtẹyìntẹ fẹ́ mi gbogbo wọn mo kí gbogbo wọn ló ní part gbogbo wọn pátá lọmọdé yẹn mo gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ gbogbo wọn ló gbọ́dọ̀ kí èyí tẹ ẹ ń pè mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yẹn dájú gbogbo wọn lè yan wà gbogbo wọn lẹ wà gbogbo wọn lẹ wà ẹ̀jẹ̀ kan náà jọ sàn láàrin lára gbogbo wa ní gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tòótọ́ ọmọ káàárọ̀ òjìlè ìkànnì wa ìrònú wa ló yàtọ̀ sọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n ohun tó ń dùn èmi tẹ́mi tẹnumọ́ ní gbogbo ìgbà ni wípé àwọn pípò wa tá à ń wò yìí ìhàwó làwọn dúró sí ṣé wọ́n gbàgbọ́ nínú Yorùbá nation ni tàbí wọn ò gbàgbọ́ tí wọn ò bá gbàgbọ́ a lè bá wọn jà náà a lè bínú sí wọn àìmọye àwọn èèyàn bẹ́ẹ̀ náà tí wọn ò gbàgbọ́ tá a dẹ̀ ní bájà tá a lè bínú sí ṣùgbọ́n kinní kan ló lè mú kẹ́mi bínú tó lè mú kẹ́mi kọlu fẹ́ni káníkáyọ̀dé tó lè mú kí n kọlu délé mọ̀mọ́dù tó lè mú kí n kọlu èyíkéyìí nínú àwọn tó lóye kí tó dárúkọ tó sọ pé òun fẹ́ràn nǹkan kan ló lè mú mi kọlu wọn nísìnyí wọn nàìjíríà ní gbogbo wọn dúró lé lórí kò sí tó burú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe rò ó ni ẹ máa ṣe wọn nàìjíríà yìí lọ in tó lè mú kí n kọlù wọn in tó lè mú kí n bínú sí wọn in tó lè mú kí n kóró ojú sí wọn òun ni wípé tí wọn bá lọ dìde tí wọn lọ tako nta agbẹdání nta agbẹdání ni pé yorùbá kó bọ́ nínú ìgbèkùn ìtí Sunday Ìgbòho gbé dání nìyẹn tí gbogbo wa fi tẹ̀lé tí Ìgbòho bá ń sọ pé yorùbá gbọ́dọ̀ jáde táwọn wọ̀nyẹn bá wà lọ ń dìde àṣà àti ibi tí ilẹ̀ mọ́délé ní mi ò tí ì gbọ́ bí tí délé mọ̀mọ́dù tó ti sọ yìí pé òun ò fẹ́ yorùbá nation délé mọ̀mọ́dù ò tí ì sọ tẹ bá ní fídíò ibi tó ti sọ bẹ́ẹ̀ ẹ jù ú sèmi kémi wò ó màá wọ̀n ọ́ fún lẹ́kùnrẹ́rẹ́ délé mọ̀mọ́dù ò sọ pé òun ò fẹ́ yorùbá nation ó ṣàǹdí ó ń jàjà nàìjíríà ntí ọ̀nkú wa nǹkan fẹ́ jẹ wọ́n ń jìjà ẹ̀ nítorí kálukú fẹ́ jẹ náà ló ń jàjà ẹ̀ láyé ṣùgbọ́n kò sọ pé kò sí tó jẹ́ Yorùbá nation kò dẹ̀ tako wa in that case mi ò lẹ́jọ́ bá rò torí òun nìkan kọ́ lọ́mọ Yorùbá tí ò sọ́pọ́ọ̀tì Yorùbá nation mi ò díjà àbàjà. ẹ jẹ́ kọ́rọ̀ mi kó yé yín mi ò ní ìjà kankan àti bádélé mọ̀mọ́dù jà torí pé kò sí ẹ̀rí tó fi hàn yín pé ó sọ wípé òun against yorùbá nation tó bá praise Sunday Igboho tó wá gbà padà sẹ́yìn tó wá sọ pé kò sí tó jẹ́ yorùbá nation ó dalẹ̀ ní ó dalẹ̀ Sunday Igboho because ọmọ tí Sunday Igboho gbé dání kó tó praise yẹn ó praise yẹn pé ọmọ akínní ó wá padà sẹ́yìn ó wá sọ yín pé kò sí tó jẹ́ yorùbá nation ẹ jẹ́ ká gbàgbé ẹ̀ kájọjọ ṣe é délé mọ̀mọ́dún ò sọ bẹ́ẹ̀ lọ́dọ̀ tèmi mi ò gbọ́ mi ò dẹ̀ tí ì rí gbọ́ fún ìdí yẹn mi ò níjà kankan bá délé mọ̀mọ́dún jà èèyàn ti wá ní ẹ̀jẹ̀ ká gbà bẹ́ẹ̀ fẹ́mi bá ní káyọ̀dé ẹ̀yin tẹ́ ẹ mọ̀ tẹ́ máa ń wo fídíò tó bá sọ̀rọ̀ ibi tó bá ti sọ pé kò sí tó jẹ́ yorùbá nation ẹ lọ gbé wá mo fẹ́ wò ó èmi ò tí ì gbọ́ kó sọ bẹ́ẹ̀ pé kò sí tó jẹ́ yorùbá nation níwọ̀n ìgbà tí ò dẹ̀ kì í ṣòwò nìkan ló ń sátẹ̀lé wọn nàìjíríà torí tó fẹ́ jẹ then there's no problem dó o mo fún ládùváìsì rí èèyàn bíi ti yín ní Nnamdi Kanu títí ayé àìnípẹ̀kun kò sí ẹni tó máa gbàgbé Nnamdi Kanu mọ́ láyé wọ́n kúnlẹ̀ ní Nnamdi Mazi Nnamdi Kanu tó bá kú lẹ́ni ìrandé ìrandé ìran àwọn ọmọ Ìgbò wọn a máa sọ nípa ẹ̀ pé ẹnìkan wa tó ń jẹ́ báyìí ó jà fún wa tó bá pé Nelson Mandela tó jà fún wọn ní South Africa tó bá kú sọ́gbà ẹ̀wọ̀n títí láyé náà ni wọ́n máa sọ nípa ẹ̀ kò kú sẹ́wọ̀n ó jáde bí ọlá gbogbo èèyàn náà sọ nípa ẹ̀ èèyàn bíi tiyín Nnamdi Kanu ṣùgbọ́n èyí sọ pé wọ́n Nàìjíríà lẹ́fẹ́ kò sí wàhálà èmi ò gbọ́ kẹ́ pé kò sí tó jẹ́ Yorùbá nation kán sọ bẹ́ẹ̀ ni mo mọ èsì tó tọ́ fún mi láti fún yín mo mọ bí mo ṣe máa expatiate lórí ọ̀rọ̀ yín bí màá ṣe bá ayé tún palẹ̀ dáadáa tí màá fi tí òye yín tí màá fi yé yín ẹ lè jù wá lọ ní gbogbo ọ̀nà lọ́jọ́ orí ìwé kíkà exposure péyàn mọ̀yàn ṣùgbọ́n ọpọlọ ẹ lè má ní tó mi i am not i don't mean to insult you or to embarrass you ẹ lè má ní ọpọlọ tó mi ẹ lè kàwé jù mí ẹ lè gbọ̀yàn jù mí ẹ lè expose jù mí ẹ lè lówó jù mí ẹ lè mí lọ in age but that does not mean you are more intelligent than me ìyàtọ̀ tó wà ní gbogbo ń ta kàsílẹ̀ yìí torí kéèyàn tó lè gbàgbọ́ yìí pé ìyà ń jẹ ìran mi sẹ́ẹ̀ ìran mi dẹ̀ gbọ́dọ̀ bọ́ nínú ìgbèkùn a ní lẹ́bù ọpọlọ tó ní a ní bí ọpọlọ tó ní yẹn á ní lẹ́bù ibi tó kọ̀nẹ́tì pẹ̀lú ọlọ́run dé kó tó lè sọ pé ó fẹ́ ja irú ìjà yẹn. ẹ̀yin ọmọ Yorùbá mo ń sọ ilé ìtorí pé iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa tá a fẹ́ ṣe orin wa tá à ń kọ lójó ní iṣẹ́ wa fúnlẹ̀ wa kò ṣe sọ pé ìsinmi wà fúnlẹ̀ wa iṣẹ́ ló sọ pé wà iṣẹ́ wà fúnlẹ̀ wà fún ilẹ̀ ibi wà iṣẹ́ ló sọ pé wà Yorùbá a níṣẹ́ láti ṣe tí bá dẹ̀ gbojú wọ̀ tó wò sí gbogbo ògógó ìyà tó ń jẹ ìran ọmọ Yorùbá lé ní orí àìgbọ́ra wáyé àìgbọ́ra wáyé ni kókó ogun tó ń ja ìran ọmọ Yorùbá tá a bá wójútùú sí i kó tó di pa gborílẹ̀ èdè wa gan-an wàhálà la fẹ́ kóra wa sí akàngbó orílẹ̀-èdè sínú ogun ni. Southern Sudan wọ́n kóra jọ ẹ̀yà kan ni wọ́n wọ́n fìmọ̀ ṣọ̀kan wọ́n jà wọ́n ṣe wọ́n jọ foríkorí wọ́n gbara wọn jáde nínú Sudan torí pé wọn ò tónú ilé wọn wọn ò jẹ́ kí inú wọn kó konú wọn ò jẹ́ kó wọn kó kohùn àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n dojú ìjà kọra wọn kàkà kí orílẹ̀-èdè tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà kán ní plan kán tẹ̀síwájú níṣẹ́ ni wọ́n ń rẹ̀yìn gbogbo ilé tó ti wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n fi ìjà ogun wọ́n fi ń gbó gbogbo ẹ̀ wọ́n fi ń bàjẹ́. tábàlà fẹ́ yorùbá nation ọlọ́run bá àṣẹ ọlọ́run ni pé a máa gbà á tọ́lọ́run bá fún wa táwa fúnra ara wa tá a bá plan ara wa dáadáa don't be surprised pé tá a bá gborílẹ̀ èdè yẹn tán ẹ̀ máa ráwọn ọmọ ibo wọn a máa lọ síwájú fáá àwọn ọmọ rẹ̀ wá tá a torí wọn sọ pé a fẹ́ jáde wọ́n máa lọ wájú fa àwa gangan yẹn ẹ wà ní tá à ń lọ sẹ́yìn torí pé kí ni àgbọ̀rà wáyé. ṣùgbọ́n èmi á máa sọ wípé kò sí solution kankan ní nàìjíríà mọ́ the only solution is ká pín ká jáde kúrò nínú nàìjíríà tẹ́mi dẹ̀ gbàgbé pé àwọn dáàdì wa wọ̀nyí gbogbo wọn náà mọ̀ Ọbásanjọ́ mọ̀ bàbá Adélé mọ̀ mọ́dún mọ̀ gbogbo àwọn ọmọ dárúkọ wọn torí pé olóyè dárúkọ wọn ó kí wọn ni o kẹyìn tẹ pè mí pé tó yẹ kó lóyè kí wọn. Ọbásanjọ́ fúnra rẹ̀ mọ̀ wípé the only solution to Nigeria problem is ká a pín. mo challenge Ọbásanjọ́ ọ̀hún èyí tẹ́ bá lè pín dọ̀dọ̀ ẹ̀ ẹni kó jáde kó fi gbogbo ohun tó ní láyé búra tí ò bá mọ̀ yìí pé pínpín ni solution Nàìjíríà ìdí tí ò ṣe ní support gbogbo yín ló yé investment ẹ̀ lóríṣiríṣi àti nǹkan tó sì ń jẹ nínú nàìjíríà ìdí tí ò ṣe ní support pé kó pín nìyẹn. pọ́ìntì kan ṣé délé muhammadu ọkù mi ṣé òun ni ò mọ̀ pé the only problem ta ní ní nàìjíríà is ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta tá a jọ nìyẹn níwọ̀n ìgbà táwa mẹ́tẹ̀ẹ̀ta ò bá ti gbọ́ra tá a gbéde ara kò sí ọjọ́ tí nàìjíríà lè jẹ́ nàìjíríà láyé dànká pín oníkálukú ṣe tiẹ̀ dáàdi wa mọ̀nà ṣé délé mọ̀mọ́dù ò mọ̀ ni ṣùgbọ́n dáàdi wa ń wá post you looking for political post you still want to be president he want to be governor he want to be this he want to be that so therefore he is not ready to talk bóyá ó yẹ kí Yorùbá dúró tàbí kò yẹ kí Yorùbá dúró ṣé Fẹ́mi Fani-Káyọ̀dé ni ò mọ̀ ni ṣé rí ìtawà kan gbìyànjú láti ṣe is to create more awareness torí àwa mọ̀ yín pé bá a fẹ́ bá a kọ̀ pínpín náà ni a máa pín ní kò sí nǹkan tó máa yẹ ẹ́ ẹ̀bẹ̀ mi ni pé kọ́lọ́hún kó jẹ́ kó káwọn fúnra wọn kán fúnra wọn pín wá látòkè torí mò ń sọ mò ń tún sọ ó máa dé level ó á dé á dé abala kan sí àtòkè náà tí máa bẹ̀rẹ̀ sí ní bára wọn jàbọ̀ wá padà sísàlẹ̀ ìkíní ayarí á ní mi ò tiẹ̀ ṣe mọ́ ìkejì ayarí á ní mi ò tiẹ̀ ṣe mọ́ ọ̀tẹ̀ ìdábà fi ọ̀tẹ̀ kó jọ ọ̀tẹ̀ náà ló máa fi túká ọ̀tẹ̀ ló máa tún nàìjíríà class ẹ lọ kọ́ àdúrà tó yẹ kẹ́yìn èèyàn mímọ́ máa gbà ní pé kọ́lọ́ọ̀ jẹ́ kó tètè ṣeé ṣe ìyẹn lọ́lọ́run máa dáhùn sí ọjọ́ tẹ́ ti ń gbà fún nàìjíríà tẹ́ ń gbà fún nàìjíríà ọdọ́ bá tún nàìjíríà ṣe nàìjíríà yẹn ò ṣe é tún ṣe ní ṣe ló ń wó sí so bọ̀tẹ́ bá bẹ ọlọ́run tètè bá wa pé ẹ tiẹ̀ tíráyẹ̀ fún àárín oṣù kan péré kẹ́ẹ̀ bí bẹ ọlọ́run oṣù kan wo ẹ tíráyẹ̀ láàárín ọ̀sẹ̀ kan ẹ̀yin dájú jí o gbogbo ẹ̀yin mọ́mí jí o ẹ̀yin pastors ẹ̀yin bishop ẹ̀yin reverend father ẹ̀yin prophet ẹ̀yin prophetess ẹ̀yin tẹ́ ẹ mọdúrà ń gbá ẹ kàn fi ọ̀sẹ̀ kan ẹ fi gbàdúrà kẹ kọjú sọ́lọ́run pé ìwọ Ọlọ́run afẹ́kọ̀ pín Nàìjíríà kẹ wọ́n dáṣẹlẹ̀ ìyẹn lẹ fi máa mọ̀ pé lóòótọ́ Ọlọ́run wà. ìbáyé lẹ́sẹ̀ máa mọ̀ pé yes there is God ọ̀rọ̀ ìyàwó Jonathan àti ẹ̀wá yé yín there is God ooo ó sọ fún yín báyẹn pé Ọlọ́run wà ẹ̀ mọ̀ Ọlọ́run wà there is God kò sí májìkì tẹ́nikẹ́ni máa ṣe pínpín náà ló máa gbẹ̀yìn nàìjíríà ìtawà alámà ni wípé ẹ jẹ́ ká tètè ní pílánì sílẹ̀ most especially àwọn ọmọ yorùbá àwọn ọmọ ibo ti ní pílánì téèyàn kan bá sọ fún ẹ pé haúsá ò ní pílánì àwọn haúsá fúlàní pé wọn ò ní pílánì ó yẹ kí wọn fúnra mọ̀ pé rọlẹ nìyẹn pa fún ẹ haúsá fúlàní wọn ní pílánì wọn lówó they have their own currency wọn ní sójà wọn lọ́lọ́pàá gbogbo ẹ ti wà set mo dẹ̀ sọ fún ẹ mo ní orí ọ̀fẹ́ àti bá ìkànnà àwọn fúlàní yẹn sọ̀rọ̀ ó sọ fún mi categorically pé even if Nigeria dey by the today even if Nigeria dey by the today Nigeria the eh, eh, eh, Arewa we go be like Qatar ẹ ọ̀dà sàn nìkan tó sọ fún mi ìtàwọn plan ó yé wọn náà yorùbá ló pọnú yorùbá ni ò gbọ́ bẹ́ẹ̀ mọ bí bẹ́ẹ̀ lọ ní òsì black. wọ́n ní ìbùnà ìbò ìbò nàìjíríà divide today we no go suffer our pere our area we go be like Qatar we go be like Dubai ìtàn sọ yé báwọn pínlẹ̀ èdè ọláwọ̀n máa dàbí Qatar ni àwọn òde Qatar ní orí fóònù láti máa ń wò ó bọ̀ mo mọ̀ pé lára àwọn orílẹ̀-èdè tó rẹwà jù lágbàáyé lénìí kàtá ni lára orílẹ̀-èdè tó lówó jù tó rẹwà jù lágbàáyé lẹ́ni Dubai ni United Arab Emirates kò sẹ́ni tó lè kó yẹ wọn kéré tó bá sọ pé orílẹ̀-èdè pé eléyìí ó great that is the plan of the Arewa bó ṣe landlocked, tó tán tí ò sómi lọ́dọ̀ wọn tó yẹn they want to make their land one of the best in the whole world táwọn bá dá dúró tán river mélòó ló wà ní Saudi Arabia bọ̀ tó bá wọ Saudi lẹ́ni according to àwọn tó ń lọ bẹ̀ Saudi Arabia wà lára àwọn orílẹ̀-èdè tó tó great jù ní gbogbo àgbáńlá ayé kò sómi níbẹ̀ wọn ò lómi they don't have sea ṣùgbọ́n tó bá wọ Saudi as I'm speaking with you Saudi plan àti jẹ́ pé ọ̀dọ̀ wọn ní the the tallest building in the world ọ̀dọ̀ wọn ló máa wà the largest mall in the world ọ̀dọ̀ wọn láwà oríṣiríṣi largest largest Saudi láwọn fẹ́ gbà á wọ́n fẹ́ gbà padà lọ́wọ́ United Arab Emirates. àwọn wọ̀nyí mọ bó ṣe ní plan fáwọn citizens wọn Yorùbá ni ò ní plan ẹ lọ sí north ẹ lọ béèrè ẹ lọ ẹ drive ẹ lọ sóde Haúsá ẹ lọ wú ọ̀nà àwọn tó ń lọ bẹ̀ ń ròyìn bá wa ní wa wàá bẹ́ẹ̀ dijú báyìí kó wa mọ́tò ọ̀nà wọn dán lọ ní tán àwọn gangan náà ń pè ní nylon tar ọ̀dọ́ wọn gangan náà ń pè bẹ́ẹ̀ torí wàá wú ọ̀nà lọ bí eléyà máa tàbí ẹni pé omi wà nínú ẹ̀ bí bàtà da omi sí bó ṣe dán lọ wọn á yá owó eléyìí wá wọn á fi tún ọ̀dọ́ wọn ṣe wọn á yàtọ̀ wá wọn á fi tún ọ̀dọ́ wọn ṣe ẹ̀yìn dẹ̀ ń wòran ìná ọmọ Yorùbá dàbí ọ̀rọ̀ Singapore àti Malaysia kí lẹ fẹ́ ṣe. kọ́ńtì ẹ̀wá yá nígbà àbá yín ṣe mọ́ àwa ń lọ ẹ̀yin Yorùbá ẹ̀ máa bá ti yín lọ àṣemọ́ ẹ̀yin Ìgbò ẹ̀ máa bá ti yín lọ kó jàpọ̀ lọ́wọ́ akọ́kọ́ yarí at last kí ni Yorùbá kí lẹ fẹ́ wò ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní jà Yorùbá kọ́kọ́ bára wọn jà Tinubu ò ní gbà fún Ọbásanjọ́ Ọbásanjọ́ ò ní gbà fún Bọ̀dé George Bọ̀déjọjà pé Ọbásanjọ́ ló lè ẹ wà kọ́kọ́ jà odindi ten twenty years ẹ kọ́kọ́ máa pò. ẹ lọ bẹ̀rẹ̀ ìtàn ìgbà tí Malaysia yarí mọ́ Singapore lọ́wọ́ tó ní kò sí nǹkan tó ń jẹ́ Singapore dà Singapore tún get out fúnra wọn náà ń lé Singapore dànù Singapore jáde àwọn kọ́mítì wọn àwọn àgbààgbà wọn wọ́n jọ kóra wọn jọ wọ́n jòkó wọ́n jọ make arrangement wọ́n ṣèpàdé sọ́tún wọ́n ṣèpàdé sósì báwo lórílẹ̀‐èdè tán lé wa jáde bá a la ṣe máa gbé dìde o bá a la ṣe máa ṣe àdènà wọ́n gbé àwọn developmental project wọ́n gbé dìde àwọn strategy tán lè lò wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé lọ́tún lọ́sì wọn ò bára wọn jà wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ lẹ́nìí ó lójú orílẹ̀-èdè lágbàáyé tó lè sọ pé báwo ni ti Singapore ṣe jẹ́ ìlú kékeré tán bá wo gbogbo population Singapore tán bá wo gbogbo landscape wọn gan ilẹ̀ wọn àti population tán bá wo gbogbo ẹ̀ kò tó mi lérò kó tó kò tó Ọ̀yọ́ state kò tó Ìbàdàn kò tó Ọ̀yọ́ state ká má wá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá pátápátá generally ẹ wò wọ́n lẹbi Singapore they has the best airlines in the world the best this, the best that, the most beautiful, the most incorrupt country. Thomas bá sọ pé country don't ti corrupt tó dájú, wọ́n á dárúkọ Singapore fún mi. Plan ni. Ṣùgbọ́n tó bá di èmi tó di gbágán, kí ni Yorùbá fẹ́ sọ, ìbò la fẹ́ wọ̀. Àkọ́kọ́ bẹ̀rẹ̀ ogun lórí ara wa. Àkọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní bára wa jà. lágbájá ò tó mi náà ìgbà tí mo graduate ó sì wà ní primary school àìró àrífí wo nìyẹn ṣé ìyẹn la fẹ́ máa bá lọ Yorùbá. advice mi fún èèyàn ọmọ Yorùbá ni pé ẹ jẹ́ ká mọ ẹ jẹ́ mi ò sọ̀rọ̀ àwọn tó gbàgbọ́ nu wọn Nàìjíríà o àwa tá a ti gbàgbọ́ pé Yorùbá nation is the way out àwa ni kẹ́ ẹ jẹ́ kí ìmọ̀ wa kó ṣọ̀kan àwọn tó gbàgbọ́ nu wọn nàìjíríà ọ̀nà méjì ló pín sí àwọn kan gbàgbọ́ nu wọn nàìjíríà wọ́n wá fìtorí yẹn wọ́n fìtínà ogun máa wá wọ́n bá wá jà wọ́n gbógun tàwa tá à ń dìjà yorùbá nation àwọn kan wà bẹ́ẹ̀ irú àwọn wọ̀nyẹn ọ̀tá wa ni wọ́n. àwọn kan dẹ̀ wà wọ́n gbàgbọ́ nu wọn nàìjíríà ṣùgbọ́n wọ́n sọ pé àwọn ò lè gbógun ti yorùbá torúkọ ọmọ yorùbá náà làwọn ṣùgbọ́n wọn nàìjíríà làwọn fẹ́ ṣe ń ti wọn wọ́n wà bẹ́ẹ̀ irú àwọn yẹn mi ò rí wọn bí ọ̀tá tèmi torí gbogbo èèyàn kọ́ lágbàlú èèyàn péréte ló ń ba ìlú. èèyàn péréte ló ń ba ìlú. gbogbo àwọn tá à ń darúkọ fún yín wọ̀nyí tí wọn ò bá ti dìde ogun sáwa tó fi wá láyè lẹ̀ tàráyè ń carry out àwọn tó yẹ ká carry out tàráyè ń ṣe gbogbo tá a fẹ́ ṣe tí wọn ò sọ̀sọ́kúsọ tí wọn ò dúdúkúdú they are not our enemy after all ó ń ṣọ̀tá wa màámi àti fọwọ́bajé tí Yorùbá bá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ẹ mọye tá a máa máa pa lórí àwa náà máa máa ṣe hajj á ní nǹkan tá a máa pe tiwa ṣe bá láwọn èèyàn sí sí north and south america tí wọ́n ń ṣe ẹ̀sìn yorùbá tó jẹ́ pé a tún wá kàn nípa fún wọn pé ẹ̀ẹ̀kan at least ẹ̀ẹ̀kan lọ́jọ́ ayé ìwọ náà gbọ́dọ̀ wá sí ilẹ̀ mímọ́ which is ilé ifẹ̀ o gbọ́dọ̀ dédé kó débi tí ọ̀run mi láti lọ kó débi tó dé tọ̀hún ilẹ̀ mímọ́ wa and we are going to be making billions of dollars from that alone is tourism tourism alone tẹ ẹ bá ní ká wá kò ná àwọn òyìnbó yẹn lẹ́nìtì láti wá àìsí peace àìsá àlàáfíà ní nàìjíríà ní gbogbo wọn ò ṣe lè wá tó bá yẹ pé peace wà tàlàáfíà jọba nàìjíríà ni ẹ ti máa rí wọn láti barbados láti caribbean láti Haiti láti Brazil láti Trinidad and Tobago láti gbogbo kọ́ńtì wọn pátápátá gbogbo ni wọn á máa wá sí Nàìjíríà ẹ̀ẹ̀kan abẹ́ẹ̀ méjì lọ́dún tí wọ́n á fẹ́ wá sinmi nílẹ̀ Yorùbá wọ́n á fẹ́ débi tí wọ́n sin Odùduwà sí wọ́n á fẹ́ mọbi tó Odùduwà wọlé sí wọ́n á fẹ́ mọbi tó Ọ̀rànmíyàn lọ wọ́n á fẹ́ all those things they will want to do it ṣé báwa ọmọ Yorùbá ń lọ Mẹ́kà ẹ gòkè ọ̀tọ̀ níbi tẹ́ ẹ ti máa gòkè àràfà bẹ́ẹ̀ bá gun mẹ́kà ẹ bá lọ Mẹ́kà ẹ sanwó ájì o tẹ ẹ bá sanwó ájì fún ìjọba wọn ẹ sanwó òtẹ́ẹ̀lì tẹ máa sùn bẹ́ẹ̀ ẹ jẹ ẹ mu níbẹ̀ ẹ ti contribute sí economy wọn bẹ́ẹ̀ and they are making that money wọ́n fi kọ́ the tallest building in the world ẹ̀yin ń wálò nínú ìyà bí ẹ̀rí gàrí mu ẹ̀rí agolo ráìsì ṣe jẹ ìlédè yorùbá ẹ̀ ń sọ nǹkan nù yorùbá ẹ ń sọ you are losing Yorùbá. to conclude o bàbá mi olóyè Sunday ọmọ Adéyẹmọ mo ti sọ pé tí bá fẹ́ bá yín sọ ilé ni ṣùgbọ́n sọ́ni bá rìn sọ́ni bá rẹ̀ Ìgbòho ṣá owó bàbá dá èèyàn ṣe gbẹ́kẹ̀lé nílé ayé èèyàn ò ṣe bẹ́ẹ̀ lè nílé ayé orí yẹn ti sápá mi lórí mi mọ́ dáadáa mọ́. àwọn tó bẹ̀rẹ̀ ṣe trust o àti bàbá wa Ọbásanjọ́ o àti dáàdi wa Muhammadu wọn ò sọ pé kò sí tó jẹ́ Yorùbá nation ṣùgbọ́n Ọbásanjọ́ ti sọ jáde o kò fi pamọ́ ti ẹ̀ o ó ní kò sí tó jẹ́ Yorùbá. He said it clearly and I quote, my Nigerianness is greater than my Yorùbáness níwọ̀nba tí mo mọ̀ tí mo bá orí mi gbé mọ́ tóyìnbó tí mo mú tí mo ìwọ̀nba òyìnbó tí mo gbọ́ mọ́ ọ̀rọ̀ tó sọ yẹn yé mi dáadáa o ó sọ fún wa ní clearly ẹ̀yin ọmọ yorùbá pé kò sí tó ń jẹ́ náà kò sí tó ń jẹ́ yorùbá o pé nàìjíríà lòún mọ̀. àwa ẹ ṣe dìdìrín dìran o àìṣe dìdìrín dìrógbó ọ̀rọ̀ yé wa a dẹ̀ understand bó ṣe lọ. gbogbo ọ̀rọ̀ tó ń tà ń tẹnu mọ́ kò sí gbogbo ẹ̀ tí ò yé àwọn dádì wa wọ̀nyí o bá mi ò ṣà gbogbo ẹ̀ ló yé wọn o wọ́n dẹ̀ mú òtítọ́ gbogbo wọn náà mọ wọ́n mọ ihun tí ilẹ̀ Yorùbá ń jẹnẹrétì jáde tó jẹ́ pé Àbújá ni wọ́n ń kó lọ at the end of the day wọ́n máa gbọ́nlé ọmọ Yorùbá lọ́wọ́ ni wọ́n mọ̀ if Yorùbá can be generating more than 65 percent of total IGR of Nigeria So they jẹ́ pé Yorùbá yẹn ni yà ń jẹ jù àwa la ní lókùn gọọmẹ̀ tó Lagos state with 20 local governments register for the federal government tí ìjọba àpapọ̀ back. Go jẹ́ local government ti wọn tí wọ́n bá ń near owó Oh Àbújá owó twenty local government náà ń pín wá sí kódọ̀ láò ẹ̀yin tẹ́ bá bìlíìfù pé ẹ wọ́n ní kò sọ̀fẹ́ wọ́n ní SCDA wọ́n ní ti bí irọ́ ni o èkó ló mọ o kò dé Àbújá o twenty local government owó twenty local government náà máa sẹ́ẹ̀dì sẹ́kọ̀ọ́ inú ẹ̀ ní dáàdi wa Sanwó-Olú ló ṣẹ̀ ti máa mọ ọgbọ́n tó fẹ́ dá tá fi pín sáwọn ibi tó yẹ kó pín dà sí o Kano State tó jẹ́ pé ẹ̀kan ṣoṣo mẹ́jọ kírètì Kano state and Lagos state lọ́dún náà lọ́hùn Kano ìgbà yẹn eighteen local government Lagos state twenty local government nígbà tó yá wọ́n pín Kano state wọ́n pín sọ́nà méjì ìkan ní thirty three local government ìkan ní forty four local government forty four to thirty three Èkó wọ́n wà ńgbà yẹn with the population of Lagos wọ́n sì ní ìjọba àpapọ̀ recognize twenty local government fẹ́kọ̀ọ́ títí tó fi di ọ̀la ọlọ́la tán bá ń pín owó làbújá owó twenty local government náà sẹ́ǹdì sẹ́kọ̀ọ́ Kánò agbowó forty four Jigawa agbowó thirty three Sokoto wọ́n jọ kírètì Sokoto àti Ondo state wọ́n jọ kírètì lọ́jọ́ kan ṣoṣo Sokoto wọ́n ti pín sọ́nà mẹ́ta Zamfara wà bẹ́ẹ̀ Sokoto wà bẹ́ẹ̀ Kebbi wà bẹ́ẹ̀ olóyè local government tó wà ní Kebbi o olóyè local government tó wà ní Zamfara o olóyè local government tó wà ní Sokoto fúnra ẹ o gbogbo wọn pátá ló máa gbowó lápò ìjọba àpapọ̀ l'Àbújá o yorùbá ẹ ronú o yorùbá ẹ jíjí òdodo adẹ ń sọ àtẹnumọ́ ọ̀rọ̀ wa ò tà létí yìí kò sí wàhálà o. bàbá mi kan bá mi sọ̀rọ̀ ní ṣé àná ni àbẹ́lẹ̀ ó lọ́mọ lúkà ó ní nǹkan tó yẹ ká máa sá eré ẹ̀ báyìí is restructuring mo wá bú sẹ́ẹ̀rí mo wá sọ fún dádì mo ní dádì ta ló fi dá yín lójú pé nàìjíríà rẹ́dí àti ti èrì sọ́ọ̀sọ̀ nàìjíríà ò ní ṣe èrì sọ́ọ̀sọ̀ yìí one number two ṣé mo pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ tó ní agbára ni dádì wa tó di pírẹ́sídẹ̀ǹtì àmọ́ ń tán jọ fi negotiate tó fi di pírẹ́sídẹ̀ǹtì ẹ mọ̀ pé controversy yẹn pọ̀ ìjà yẹn pọ̀ ariwo yẹn pọ̀ ó wọlé kò wọlé ó ṣe kò ṣe aṣáàdúpẹ́ pé wọ́n wọlé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀síbẹ̀ àmọ̀mọ́ ibi tí wọ́n ti tún tán ti pa àmọ̀mọ́ conclusion bẹ́ẹ̀ tó o bá ń retí pé wọ́n á tún constitution kọ mo sọ fún ẹ pé irọ́ ló pa tó o bá ń retí pé wọ́n á padà sí restructuring regional government èmi sọ fún ẹ pé irọ́ ló pa á. bẹ́ẹ̀ kí wàá ní ká ṣe ṣé ká máa wòran ni ọmọ Yorùbá. Yorùbá ronú. Bó o dẹ̀ fẹ́ máa ronú ó ní pé ò bọ́sẹ̀ bọ́ọ̀rọ̀ ìbájájo ẹ̀ lójú náà. Yorùbá ẹ fura ibo ní pílánì àwa mọ̀ àwọn sátì lọ́lọ́pàá wọn ní sójà àti mọ̀. <laughs> ṣùgbọ́n ibo ni ti Yorùbá wà mo kékeré mo ní ẹgbẹ́ conference yẹn jẹ́ kí ìgbìmọ̀ Yorùbá dìde ẹ̀kọ́ ogun ní ọ̀tẹ̀ ni akérèdọ́lù dìde ó rẹ̀ sí suggestion pé ẹ jẹ́ ká dá àmọ̀tẹ́kùn tiwa sílẹ̀ ká tiẹ̀ máa pè lámọ̀tẹ́kùn Yorùbá ẹ̀yin kan dìde ogun sí dọ́là ẹ̀rọ àmọ̀tẹ́kùn ṣe ikú tún mú akérèdọ́lù yọwọ́ ẹ̀ láwo Yorùbá Yorùbá ẹ gbìmọ̀ pọ̀ Yorùbá ẹ gbèrò pọ̀ ká ṣera wa lóòkan ká lè jà fáwọn ẹ̀tọ́ wa bọ́wọ̀ bá ń bẹ lóṣùṣù kò ní ṣe kan sọnù tó bá ẹ dúró ní ṣàṣà ọdẹ kan lè kan péjò bá lè rìn ìpọ̀ ọdẹ á máa sá àfejò àìrìnpọ̀ ẹ ṣáà mà pò ń níyà rẹpẹtẹ ni gbẹ̀yìn bẹ́bọjẹ́ tá à ń ṣe yorùbá kókó jambele tí à ń ṣe ló jẹ́ ká wà lẹ́yìn àti dẹ̀rù tán o ẹ fura yorùbá ti dẹ̀rù tán yorùbá táwọn orílẹ̀-èdè fi ń yangàn tó fi ń ṣakọ́ look at your homeland yorùbá ẹ wo ilẹ̀ bàbá yín yorùbá. àánú àwọn ọmọ tó ń bọ̀ lọ́la ló ń ṣe mí àánú àwọn ọmọ tá a bí wọ̀nyí ló ń ṣe mí torí pé kí ni bá a bá bá lọ bí eléyìí in the next ten fifteen years ó lè má sí tó ń jẹ́lẹ̀ Yorùbá mọ́ ó lè má sí tó ń jẹ́ èdè Yorùbá mọ́ torí oníkálukú á ti sá lọ ẹni máa sá lọ Saudi Arabia á sá lọ bẹ́ẹ̀ á lọ máa ṣẹrú ẹni máa sá lọ Gambia ẹni máa sá lọ àwọn West Africa ẹni máa sá lọ East Africa ẹni máa sá lọ North Africa ẹni máa sá lọ South Africa ẹni máa sá lọ sí America ẹni máa sá lọ Europe ẹni máa sá lọ sí Asia gbogbo Yorùbá ẹ fọ́n ká àdéhùn bíbẹ kò ní sí tó ń jẹ Yorùbá mọ́ á dìtàn. ilẹ̀ tọ́lọ́run dẹ̀ jogún fún wa ilẹ̀ tó ń sàn fún wàrà àtọyin gangan ilẹ̀ tó ń ṣàn fún wàrà àtọyin wàrà àtọyin tó ń ṣàn nínú ilẹ̀ yorùbá kì í ṣe wàrà àtọyin lásán wàrà àtọyin tọ́lọ́run fúnra rẹ̀ fàṣẹ sí mi tó ṣàn tó dùn tó dáa ju ti ilẹ̀ ísírẹ́lì lọ. yorùbá land were so blessed more than the land of israel mo ń sọ categorically ẹ gọ́ ti ẹ̀kẹ́ ni mo sọ ọlọ́run kẹ́ ilẹ̀ yorùbá ju ilẹ̀ ísírẹ́lì lọ tá a bá kó tabẹ̀ sí ní tu lọ́tún lọ́sì ẹ mọ̀ scientifically naturally ọlọ́run kẹ́ ilẹ̀ yorùbá yìí ju ilẹ̀ israẹli tẹ̀ ń pọ́nlé lọ ẹ̀yin ọmọ yorùbá ẹ̀ tún gbéra ẹ̀ tún lẹ̀ lọ sí israẹli ẹ̀ lọ sí orí orí jerusalemu ilẹ̀ tí yín dẹ̀ ń ṣàn fún wàrà àtò ni ó ń ṣàn ó ń tú ni tú tú tú tú tú tú tú. yorùbá kò fún rárá. paríparí ọ̀rọ̀ mi ẹ̀yin ọmọ Yorùbá olóyè Sunday ọmọ Adéyẹmọ tẹ́ bá gbọ́ gbogbo atótónu tó sọ ó ní bọ́lọ́run ti ń jẹ́ ọlọ́run tí ò ní yípo padà láéláé ó ní Yorùbá nation gbogbo ibà tèmi kò sí ti ẹnikẹ́ni bẹ́ẹ̀ fi bẹ òun kò sí kí n tí wọ́n lè fi mú òun mọ́lẹ̀ pé Yorùbá nation yẹn dandan ni kò yẹ ìyẹn làwọn á gbọ́ tọkàn tí wàá ṣe ń balẹ̀ pé yes a ní Sunday ní bàbá a ní Sunday láṣíwájú a ní ọmọ Adéyẹmọ láṣíwájú adùnbárìn májìyà ẹ̀yin ọmọ Yorùbá ẹ fọkàn yín balẹ̀ Sunday lè kí ẹni tó bá wù ọ̀rẹ́ wọn ló jẹ́ ọ̀rẹ́ jọ ni wọ́n business partner ni wọ́n ẹ jẹ́ ká mọ̀ bí tá àwa ni ká focus ẹ máa wòran ẹ gbọ́ ẹ máa wò rẹ jẹ́ kára mọ̀bí tá à ń ṣe kí o ìjà mọ̀bí tá à ń lọ. kò ní ju bẹ́ẹ̀ lọ o mo mọ mọ́ wàá gbé programu wá torí ẹ̀yin tẹ́ ẹ̀ pè pé à gbò wọ́n bá sanjọ́ lé wọ́n Tinubu. ọmọ aláwọ̀ náà ń jájọ́ fún wọn tó tó sọ̀rọ̀ tó fi bínú sọ̀rọ̀ ẹ̀yin náà lẹ́fẹ́ kàn máa gbélébù. ṣé yẹ kó sọ̀rọ̀ sí àárọ̀ ni ṣé yẹ kó sọ̀rọ̀ sí gbá. ó sàtúntì fún gbogbo àwọn bàbá wa lé ẹ̀fọ́ ọmọlọ́mọ lẹ̀ Ọmọlúkà is my name kò ní ju bẹ́ẹ̀ lọ ẹ ṣé mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pàpàtà gbogbo ẹ̀yin olóríire ọmọ Yorùbá tẹ́ ń wò mí káàkiri àgbáyé ẹ bá mi pín ètò yìí ojú òní tì yín ayé òní yọ̀ yín ayé òní pa òkúta sí yín lẹ́nu ajá òní kó yín lọ́mọ jẹ mo dúpẹ́ lọ́wọ́ yín o ọwọ́ yóò mọ ròkè ní o ẹ̀ ní jábọ́ láéláé ẹ yá ẹ bá mi pín kọ́tí ẹ jáde ìbùkún ní fórílẹ̀ ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá ọlá dẹrẹ máa rún lọ́la mo gbàlejò kan bọ̀ lọ́la ìyẹn ò tiẹ̀ wá gba nonsense rẹ́rẹ́ arún lọ́la yẹn <laughs> ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá kọ tiẹ̀ àti ń lọ ìlọ ni ètò mi ò pẹ́ mi torí data mi ah ìyìn tí sọ Nàìjíríà ṣe ó lágbára ó kọjá kèrè mi ẹ̀yin tẹ́ wà ní diaspora mo kí yín o ẹ̀yin lẹ kúṣẹ́ ẹ̀yin lẹ ìgbádùn lẹ́wà nàìjíríà tó bá wo program one hour máa garanti ẹ pé five thousand ti lọ <laughs> data five thousand ti lọ wọ́n ti mú kọ́ tiẹ̀ jáde ìbùkún ní fórílẹ̀-èdè yorùbá.